onímọ̀ onímọ̀ onímọ̀ onímọ̀ means erudite onímọ̀ means erudite tí wọ́n bá pe àjọ àwọn onímọ̀ ó yẹ kó o mọ onírú àwọn tó lè yọjú síbẹ̀ tí wọ́n bá pe àjọ àwọn onímọ̀ ó yẹ kó o mọ onírú àwọn tó lè yọjú síbẹ̀